سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد روى أبو داود واللفظ له والإمام أحمد عن عبد الرحمن بن عمرو السلمي وحجر بن حجر قال أتينا العباد بن سارية وهو ممن نزل فيه ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه فسلمنا عليه وقلنا أتيناك زائرين وعائدين ومقتبسين فقال الإعبار صلى بنا رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم ثم أقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مبدئة فماذا تعهد تعهد إلينا فقال أوصيكم بتقوى الله تعالى والسمع والطاعة وإن عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة هذا رفع الله بابا تلالك ọlọ́run ọba tí ó dá wa sí lónìí à ń wọdún níwájú à ń bẹ lọ́run kọ́ lọ́n jẹ́ aṣọdún ọlọ́run ọba gbà àròdún sí à ń wọdún níwájú à ń bẹ lọ́run pé ọlọ́run jẹ́ aṣọdún táàbù aṣọdún ọdún ayọ̀ ni ó jẹ́ àṣe àdúpẹ́ fọlọ́run kọ́dún ayọ̀ là á ṣe. ọlọ́run bọ́ bàtọ́ làárẹ̀ ga tó sọ wa tó ṣe pé òun ló lọ́dún òun lọ́jọ́ dún ó dùn fún wa tá a bára wa níbi tí ọ̀tẹ̀ wa lọ́rùn tá a wa níbi tí èṣù tó gbẹ́ kalẹ̀ fún wa torí àìmọye gbogbo dáadáa òun là ìdá mi náà tó kọjú sí ọlọ́run bọ́ bàtọ́ ṣùgbọ́n àwọn ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ dáadáa fúnra wa. wọ́n lọ́wọ́ bàbá tó la àdẹ́gà tí wọ́n ti fi ṣe wá lọ́nà ọmọ ẹ̀dá ènìyàn gangan ọ̀tá ara rẹ̀ ni lẹ́yìn ìgbà náà àyíká rẹ̀ ẹ̀gún ló tún wá kó bẹ́ẹ̀ ọlọ́kọ̀ wọlé tó bẹ̀rẹ̀ kọ́ mọ́ sọ́nù gbogbo wa. adúgbò fọlọ́run yìí a máa ń ṣe kí sọ́gbọ́n wa àánú látọ̀dọ̀ rẹ̀ wọn ló wa tí kì í bá ṣe bẹ́ẹ̀ ìjọ́wò ni ilẹ̀ mọ́ táwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run ìkí àti ìgbé ọlọ́run kọ́ lọ bá nípa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èèyàn oríṣi ọlọ́run tá a jọjọ wà ní mọ́ṣáláṣí lónìí ọ̀kan náà àwọn àgbà afáìsì Islam Abu Dawud Imam Ahmad bẹ́ẹ̀ bá wo sunanu Tirmidhi náà yóò rí hadith tá a fẹ́ ká lọ́wọ́ ibára wa sọ̀rọ̀ yìí náà ń bẹ àwọn gbólóhùn rẹ̀ lọ́yàtọ̀ sí ti bẹ́ẹ̀ ń bì wọ́n táwọn tí ó ra hadith mi àgbà méjì nínú àwọn ọmọ akéwà àwọn sàábì anábà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nù wọn wọn lẹni tá à ń pè ní Abdulrahman bin Amr as-Sulami àti Hujr bin Hujr àwọn méjèèjì yìí lọ́jọ́ kan wọ́n wá wá sọ́dọ̀ kan nínú sàábì anábà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá à ń pè ní al-Irbadu bin Sariya jọba àdéjọ́ mi àmọ́ sọ̀rọ̀ ń pa sàábì fún wa àwọn fàdọ́ ilẹ̀ yìí àwọn mọ̀nàkì wẹ̀ tọ́lọ́ba mọ́ àyè wa ń jọ mi. wọ́n nígbà táwọn dọ́dọ̀ rẹ̀ wọ́n ní àlẹ́ ẹ̀rọ báàbò yìí kálíbà mọ̀ péyàn pàtàkì ni àwọn méjèèjì tẹ́ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ní kálíbà mọ̀ pé ní àwa báyìí kì í ṣèyàn yẹpẹrẹ wò nínú àwọn tọ́lọ́wọ́n bá torí wọn sọ àyà kalẹ̀ ní al àyà tọ́lọ́wọ́n sọ kalẹ̀ sọ́ọ̀tù Tawba wíkẹ́ wàlá àlàlàdínà ìdá àtàwùkà lè tàhmìlà قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حسنا ألا يجدوا ما ينفقون azaba lásán àlàyé ayà yóò bí àjẹ ṣùgbọ́n tí mo rẹ̀ ní sọ́kí ó ní kí àwọn èèyàn kan bẹ tókun bá délẹ̀ dé àjò ẹ̀sìn wọ́n wà wá bá nípa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kí àwọn olówó ẹ̀sìn àwọn onírà kúnmi àwọn oní nǹkan ṣùgbọ́n yà ànábì bá wá nǹkan àgùn àwa náà fẹ́ lo ojú ògùn afẹkẹsẹ Ọlọ́run bọ ga afẹkẹ bọọri lẹ afẹkada daalẹ kọmajẹli anabi Muhammad sallallahu alayhi wa sallam yóò wà mọ sọ fún yín pé láàyè dùnmọ àmínú kò má lẹ n ò ní nǹkan kò tí wọn fún yín tẹ gùn yín ní Ọlọ́run ní látara àgbàgbọ tó ní ẹ lọkàn wọn látara ìfẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba wọn ó kúrò lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wà á yóò nà hàn tàfíyà tó mí nà dàmà yìí ojú wọn sì máa dàmì wọn máa sọkún wọn máa sọkún torí kíni páwọn ọ̀nà jihad tó yẹ pé ní ọba lọ́dọ̀ ọ̀nà fèsì kù tìdọ́bẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ti gbà yà wọn ó ti gba ọkàn àwọn máa sọkún ni kíá àwọn kan máa lọ páwọn lọ jagun fọlọ àwọn afẹ́fẹ́ mi àwọn di kẹsàn ọlọ́run bó le ga àwọn wàá jókòó le wọn máa banújẹ́ aláyẹ dídùn máa yọ fẹ́ àwọn òní táwọn ò ná àwọn ní táwọn fẹrẹ sùn àwọn ní táwọn fẹrẹ ara kún mi ọlọ́run wọlé ayétọ́ bẹ̀rẹ̀ yọ sànù. àwọn ọmọ akéwù yìí wọ́n fẹ́ jó yọ ayé kékeré sí sàábì lẹ́dẹ̀ẹ́dẹ́ kò sí lóde àdánù sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n fẹ́ jó yọ ayé kékeré sí sàábì kékeré. ẹni tó pàtàkì ni pé pàtàkì rẹ̀ débi pé ọlọ́run bá tún torí irú wọn sọ ayà kalẹ̀ nù Al-Qur'an. wọ́n ní bọ́mi ké ọba wa mẹ́kọ̀ àjọyọ̀dá máa sọ fún pé sálámà bí ọba wa sálámà náà yà máa sálámà láwọn sálámà yọ̀tá wọn sálámà tó wà kúlínà àtẹ̀yìnà kaza ìrìnà wà á ìrìnà wọn mọ̀ kọ́tà mi sí i àwa sọ fún pé àwa bẹ̀ yín wò ni o bá a ṣe wá bẹ̀ yín wò yìí náà kẹ́kọ̀ọ́ nínú ìmọ̀lẹ̀ tẹ́yìn rí gbà. lọ́dọ̀ anábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwa náà fẹ́ gbà mẹ́ wàá mọ kọ́tà ní sí afẹ́ mọ nínú mẹ́lẹ̀ eléyìí tẹ́ ẹ gbà lára anábì sallallahu alayhi wa sallam àwa náà fẹ́ kẹ́kọ̀ọ́ pẹ̀ sí ọlọ́wọ́ ẹ̀kọ́ tó wà kọ́ wọn jọ́nà ìmọ̀lẹ̀ tó fi bọ́ wọn ní jọ́nà àwòkọ́ yẹ káwa náà máa kàfíbọ̀ra wa kọ́ lọ́n sí wa láǹfààní onisọla bina rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam data yow onilọ́jọ́ kan anabi kírun fún wa tán nínú àwọn riwaayà mi wọn nínú àṣùbà anabi muhammad sallallahu alayhi wa sallam ó kírun àṣùbà fún wa tán fún sálámà ìgbà tó wá kírun tán tó sálámà tán summa aqbala alayna lẹ́yìn tó wà kọjú sí wa ara ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ẹni ọba aṣáájú kírun fáwọn èèyàn oníwòye pé wọ́n fẹ́ yíjú kúrò kíbla torí àdúrà kájọ àdúrà lè bá a gbà kó wa má kọjú sáwọn èèyàn kọ́kọ́ yìí sí wọn rárá ọ̀ kọjú sí wọn tó o bá wa kọjú kẹ̀mí ọ̀ kọjú sí wọn tí wọ́n máa lójú ẹ̀ anaba Muhammad sallallahu alayhi wa sallam yóò sí ní kájọ àdúrà ọmọ gbà ọ̀ àwọn tó kọkọ yìí sí kíbla àdúrà àdúrà gbà wọn náà bọ́ ọmọ gbàdúrà wa wọn lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam má kọjú sí wa fáwọn àdọ̀nà máwùrẹ́ ìrọ̀tàn bàlẹ́ ìrọ̀tàn ó wá sí wáàsí fún wa wáàsí ọ̀hún lágbára ń jọ náà bí wáàsí tó ní agbára bóò láṣẹ mọ bí wáàsí yẹn ṣe lágbára tó ẹ̀ bá tún ṣàlàyé ẹ̀ gbọ́n tó sọ ni ó ní ẹ̀dọ́rọ̀ fatimi nìkanlẹ̀ wò àwọn ojú wa sì dàbí gbogbo àgbẹ̀ fún wọn sọ fún ọmọ mọ́ṣáláṣí wà wá jẹ́ láti mìíràn àlùkò lówó ẹ̀mí wa sì gbọ̀n níbi tọ́rọ̀ náà lágbára dé anabi sallallahu alayhi wa sallam ọba wa sọ̀rọ̀ a sì ń sunkún bá a ti ń sunkún ẹ̀mí wa sì ń gbọ̀n ah, ọlọ́kọ̀ sàánú mùsùlùmí ayé mi ọkàn ti le. nílẹ̀ ayé tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń bẹ lórí ilẹ̀ lónìí bóyá lè lómi ìtorí ọlọ́run sunkún rí. tí ọba ló lọ omi ò jìnnà sí lójú olómi lójú ni kànga ni. ọ̀lẹ́ ah, kò sí kankan náà wàá jẹ lónìí. yóò mọ̀ sọ́kùnrin lómi àwọn abọ́ pòròpòròpòròpòrò. ẹ ẹ rò pé wọ́n gbẹ kàga sójú ẹ̀ torí àwọn àwọn kojú ìmọ̀lómi ti wá kò sówó lò. bákan tó bá mú ẹlòmíì yóò sunkún mọ́jú ni ká sùn ẹkún yóò máa sùn torí àgbàdo bọ́ọ̀lù bẹ́sìkì yóò ní ọ̀lọ́ bọ́ọ̀lù paracetamol kọ̀ lọ fẹ́ẹ́ rí ibà. ayé òní ọ̀lọ́ ayé òun ti ta wàhálà ti dé ẹ bò o ẹ máa gbé ọ lọ sí tó yóò sunkún kọ̀ wá lè gbọ́rọ̀ ọlọ́run kẹ́rù ọ̀ àwọn sàábí wa ń dọ́rọ̀ lẹ́nu alẹ́bàá Muhammad sallallahu alayhi wa sallam àwọn wa ń sọkún ọkàn wọn wa ń gbọ̀n kò sì síyè méjì ń bẹ̀ yìí pé sàábí kan kì í ṣe gbẹ́dú gbà wá láàmì nínú ìgbàgbọ́ nínú súnmọ́súnmọ́ lọ́hùn síbẹ̀síbẹ̀ ìgbàgbọ́ wa àti súnmọ́ lọ́hùn wọn kò jẹ́ kí wọ́n fúnra wọn gu ara ti pé ètò ah, ìrètí ah, bá wà ní. èèyàn lẹ́bi làkú ṣẹ̀ṣẹ̀ kírun tá. ẹni ó láǹfààní láti Muhammad sallallahu alayhi wa sallam tẹ́rù tó ń bà wípé sọ́lọ́run ọgbà àwọn aláǹfààní láti kírun ní ànábì sallallahu alaihi wa sallam lójú wa gbogbo ṣe wa lọ́lọ́run ti gbà ẹ̀já sọ̀rọ̀ dáadáa ọlọ́run níjà ṣiṣì ọlọ́run ló mú wa dúró onífẹ́kọ́ lápá yìí ẹnìkan náà wà tá a jọjọ jókòó tá a jọjọ ń gbọ́ wá sí i ah kó bá ní ya Rasulullah eré ìránṣẹ́ ọlọ́run kẹ́ àyìnà ha àdìyí mọ̀ òye tó tó mọ̀ wá jẹ́ wáàsí rẹ tó ní ìtì lágbà wáàsí ìtì lágbà jù ó jọ bí ẹni wípé wáàsí ẹni tí ń dágbére ni ẹni kan orí àwọn sàbí pé púpọ̀ ó ti máa bá wa sọ̀rọ̀ ó ti máa bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n tààrọ̀ yìí lágbára á pọ̀ bí ìgbà téèyàn fẹ́ tíráfù tó bá fi fámìlì rẹ̀ lẹ̀ lé tí wọ́n ń wọ̀ nù wọn nǹkan báyìí lẹ́kọ́ tuntun nǹkan máa gbọ́dọ̀ ṣẹlẹ̀ nǹkan máa yọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyọ̀ gbọ́dọ̀ báyọ̀ irú wa síbẹ̀ fẹ́ máa lágbára pọ̀ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa ní ìdí kéèyàn kà kún pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ fẹ́ kú láyé. àkùtù ah, bàbá mi sọ ẹ̀yìn báwa lè àìrí ṣeré kódà kó bá a ṣe pé ń tọ́sọ̀ ọ̀bá tọ́lọ̀ nìkẹ́ anahadhihi maw'izatu muwaddi'in wáàsí rẹ̀ yíyọ wáàsí ẹni tí ń dágbére fa awusina riwaya mi nìyẹn riwaya eléyìí ó ní famaza ata ahadu lẹ́yìn náà tó bá rí báyìí àsọtẹ́lẹ̀ wo ló ní tó fún wa ìmọ̀ràn wo ló ní tó gbà wá torí wá àṣẹ eléyìí gbómi mú gbogbo ara tí ń ṣe kọ́ látàárọ̀ yẹn tí ń bà wáyìí dákun kí ló ní tọ́fẹ́ tọ́fẹ́ já sọtẹ́lẹ̀ tó bá jẹ́ ṣe wípé ọ̀ ń fọgbọ́n sọ fún wa wípé ọ̀ ń dá gèrè nínú wá àṣẹ rẹ̀ kí làásọ tẹ́lẹ̀ tó sọ fún wa kí lọ́ọ́ ká dìrọ̀ mọ́ kí lọ́ọ́ ká mójútó ọlọ́run fún wọlé ẹjọ́ bẹ̀rẹ̀ ọ̀sán àná wa níta anábì fẹ́ jẹ́ wọ́n dìrọ̀ mọ́ tọ́fẹ́ jẹ́ wọ́n mójútó àwọn ọ̀dọ́. alhamdulillah. wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́run nke ìdí ọlọ́run kọlọ́ba nígbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam adọ́pẹ́ fọlọ́run ó tún dá wa sí ga asọ́dún iléyà ajẹran àṣìṣàárẹ̀ àtúnbẹ̀ lọ́run báyìí ní òjúbà náà gbèsè ayé náà àtúntì bẹ̀rẹ̀ ó ti níyì ọjọ́ tuntun ti di nínú eléyìí eléyìí ti ń bọ̀ ọlọ́run ní ti yà wá wáyé ọlọ́run wọlé ayé bẹ̀rẹ̀ ìlú àti àbá ọlọ́run á ti yonu sí ni iná wà á lè ṣe kọjú ìrọ̀ abẹ́rẹ́ ìjábá ti jẹ̀dẹ̀ rẹ̀ àrẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tí kì í sàhùn fún ìjọ rẹ̀ kì í sàhùn fún ìjọ rẹ̀ pẹ̀lú tàtọ́nà pé yóò ṣe wọn láǹfààní ọdẹ wo sí kún bí tako Allah àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ mi fún yín òun ni bẹ̀rù Ọlọ́run mo sàsọtẹ́lẹ̀ fún yín ẹ mójútó bẹ̀rù Ọlọ́run wàláhì téèyàn bá wo àwùjọ mùsùlùmí ní ìsìn ẹ̀rù ó sì máa bà á òkè kọ́ ọmọ sí payọ̀ Ọlọ́run mà ìbòlè payọ̀ Ọlọ́run tó wà mà ẹ wá lọ wo bọ́lọ̀ wọn bọ́ bá tọ́lá rẹ ga bó ṣe ka ìpayọ̀ Ọlọ́run bá kó tó nínú al ọlọ́ni wa lakọ́ni wọ́n sọ yìí lọ́dí náà ó tún kí táwọn àmì ọ̀pọ̀ mẹ́lẹ̀ kúrò ẹ̀yà kó máa di takùn lọ. ọlọ́ni àwọn tí wọ́n ṣáájú yìí tá a fún tira àwọn alákọ̀ọ́kọ́ wọn àṣetẹ́lẹ̀ fún wọn. wà ìyá kó ẹ̀yẹ mùsùlùmí ayé òde òní náà àṣetẹ́lẹ̀ fún yín àṣetẹ́lẹ̀ kí ni ayé ẹ̀bẹ̀ wọn lọ. ọ̀rọ̀ takwa ìbẹ̀rù ọlọ́wọ́n bọba ọlọ́run ni mo pè yín ènìyàn ìtakò ọ̀rọ̀ bàkú ẹ̀bẹ̀ ló ọlọ́run ọba yín ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó tún náà rò rẹ̀ sí pé yáyà lẹ́dín amanu taqullah ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀bẹ̀ rún ọlọ́run ọlọ́run tó bá ànábì wa Muhammad ọlọ́run bá sọ ní yá ayọ́ yóò tẹ́kìlá yẹ́nì ànábì wọn náà bẹ̀ wọ́n ẹ gbogbo àwọn tábàlà alukur'ani lé ẹja máa ka alukur'ani pàápàá jùlọ ka sọ́ọ̀tù sọ́rọ̀ àtàwọn sọ́rọ̀ mi na sọ́ọ̀tù sàárọ̀ jàre àtàwọn sọ́rọ̀ mi ó rí pé àwọn anábì ọlọ́run ọlọ́run ìkọ́lá láwọn olóyún aláàtàtà anábì wa Nuhu sọ fáwọn èèyàn rẹ̀ kí sẹ́yìn bẹ̀rù ọlọ́run ìkọ́lá láwọn akhuhum Hudun aláàtàtà wọ́n máa yá wọn tọ́lọ̀ wọn náà sí wọn tí ìṣẹ́gun jù wọn náà tó sọ ọmọ yín pé aláàtàtà kúrò ẹ̀ níbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni sọ́ọ́lì aláàtàtàkùn náà láti lọ wọn ìgbà páyọ ọlọ́wọ́n bá pàtàkì ọba tọ́lá rẹ̀ ga ó pàtàkì ó sì sọ̀rọ̀ láwùjọ wa látara sísọnù ọba tọ́lá rẹ̀ ga kò tí ì wá jẹ́ kéèyàn wòye pé ìwà tí mùsùlùmí ò léwu torí wípé ìwà ilé mùsùlùmí débi pé a á sọ wípé ẹni tó dúró yéye lórí ẹ̀sìn ọlọ́run pé a á sọ kó tiẹ̀ wá wò ẹ wá mọ̀ o bẹ́ẹ̀ yẹn bá ti àti òní tó bá fa tẹ̀sùbá tó fi di ilé yá ti ń bọ̀ tó bá wọnú gbóná tí jáde mọ́ tí ò bá takuwa lọ́rọ̀ rẹ̀ wà lágbèrè jẹ ọlọ́run in ya òhu ẹ̀yà kan ti di wòlíì ó ti jẹ́ ní ọlọ́run ọwọ́ ajẹ́ ọ̀tá ọlọ́run ọ̀tá òfin ẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́rọ̀ sílẹ̀ ní kí sì wà ní ọ̀nà wà ní yóò ṣe ìtọ́run ni <coughs> ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bọ́ bá tọ́lá ga kódà bẹ́ẹ̀ bá fẹ́ wáyé ayé tó fẹ́ rákànlé ó lè rákànlé níbi kọ́ ọ tàbí kó gúdù débi wípé a ṣe lábájá ó gúdù púpọ̀ kí wàá ló gúdù sí lójú ọ̀nà kámútátà támọ́ tútùtù ó gúdù ń bẹ̀ ọ̀ọ́lẹ̀ ọ̀ọ́lẹ̀ ọ̀ọ́lẹ̀ ọ̀ọ́lẹ̀ rápọ̀lẹ̀ láti bẹ̀ ṣe lábájá tẹ́ bá ní kó fún yàn lẹ́fàṣẹ ní sí yóò fún lẹ́fàṣẹ ká dìde mọ́ kò ní rápọ̀lẹ̀ láti bẹ̀ wàláhì ẹni ọba fẹ́ rápọ̀lẹ̀ òtítọ́ ọ̀pá yọ̀ọ̀ dáadáa ìnà àtúrọ̀mọ̀kùnrin ìdàlọ́hì àtúrọ̀ ọlọ́ọ̀lẹ́ ń tọ́ lápọ̀lẹ̀ jù nínú yín lọ́dọ̀ mi lẹ́ni tó bẹ̀rù ọlọ́run jù ìpayà ọlọ́run bọ̀ ọba tó kalẹ̀ yẹn bí àwa tá à ń mi pátápátá ọjà mi pé wa tó fẹ́ kọ́ lọ́wọ́ bó kó lè rò ọjà mi lójú pé ẹnìkan wà mẹ́bí tó wà fẹ́ kọ́ lọ́wọ́ bó ọmọ fẹ́ rò ò kò ní í wá ẹni tí fẹ́ kọ́ lọ́wọ́ bó kọ́dá àwọn ọ̀tọ́ ọlọ́wọ́n ọba gan míì tí ọ̀wá mọ́ṣáláṣí tẹ́ bá ní pé ọlọ́wọ́n bó kórìíra rẹ yóò wò pé kà ní ọ. gbogbo ara fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ fẹ́ràn wa ṣùgbọ́n lọ́wọ́ bá jó yé wa yé pé àwọn tó ń fẹ́ràn inna Allaha yuhibbul muttaqin àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run lọ́lọ́run máa fẹ́ràn. ẹni ọba bẹ̀rù ọlọ́run tákù wá pàtàkì púpọ̀ lọ́kùnrin ló fi ṣe wáàsí títí títí títí títí fún anabi muhammad sallallahu alayhi wa sallam fún àwọn anabi ọlọ́run bọ́ bàtọ́ la rẹ̀ kàtí wọ́n ti sáwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tún ní wọ́n ta wà ní alàgbélé wọ́n ta kọ́dà bẹ́ẹ̀ bá máa rara yín lọ́wọ́ ẹ rara yín lọ́wọ́ lórí ohun tó dáa àti payọ̀ ọlọ́run àyìn máa kóra wa lọ́wọ́ lórí tí ò ní ti payọ̀ ọlọ́run lórí tí ò tó ó jókòó lórí wípé hagu nafsi mo fẹ́ àtìfù nǹkan báyìí fún àmì ẹsẹ̀ tó lọ́nà mo fẹ́ àtìfù nǹkan báyìí fáwùjọ mi mo fẹ́ àtìfù nǹkan báyìí fún jàmá mi mo fẹ́ àtìfù nǹkan báyìí fún mọ́sálásí wa lápẹ̀júwe fún ilé wa lápẹ̀júwe fún ìran wa lápẹ̀júwe fún orílẹ̀-èdè wa tí ì ṣe torí tọ́lọ́ tí ì ṣe payọ̀ lọ. anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ma bínú wọn ní ṣùgbọ́n torí ara rẹ̀ bínú njẹ́ ìfìrí ìbínú àlebà Muhammad sallallahu alayhi wa sallam ni kẹfà jọ ọlọ́wọ́ báyà ẹ dákun ẹ já bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wàsíyà àlebà Muhammad sallallahu alayhi wa sallam fún ojú mùsùlùmí nù ó ní usikum bi taqwallah ẹ dákun ẹ̀yin mùsùlùmí ẹ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bí alẹ́ bi ti wá sọ́njọ́ náà èmi náà wá sọ́njọ́ nípa àwọn táwọn mẹ́rin yẹn bẹ̀ já bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹ já mọ̀ pé kò sọ́nà tá a lè dá sí àtúpalẹ̀ wájú ọlọ́wọ́ jọ̀kan ń tà ń pera wa tọ́ba yìí pé bẹ́ẹ̀ la yí ara wa jù. ìtàwọn èèyàn ń pè wá tọ́ba yìí pé bẹ́ẹ̀ la yí lóòótọ́ tọ́jú gbogbo kálukú ló ti sọ ara rẹ̀ ló kọ́ tí ọ̀jẹ́ ọ̀ bá pàdé nígbà tó bá níwájú ọlọ́run ọba yahoo mọ̀tò bí lọ́sàrọ̀ ẹ̀ ọjọ́ tí gbogbo òkùnkọ̀ gbogbo ibi tá a ti péjọ tá a ti ń forí korí lórí dáadáa lórí àyíká gbogbo ẹ̀ lábàpàdé wájú lọ. kọ́ bá àyẹ̀nu mọ́tò kì bá ṣe kọ̀rọ̀ bìkan kì bá ṣe nu kíláàsì kì bá ṣe nu mọ́ṣáláṣí kì bá ṣe nu gbó kì bá ṣe nu lédì ẹ̀kọ́ oríṣiríṣi mítìn níbẹ̀ àwọn eléyìí tó ṣe kí wọ́n yẹn bójú wọlé wà ẹni wọ́n bá wọlé mítìn náà wọ́n lọ àwọn mítìn bẹ̀kẹ́ náà wọ́n ti lọ́ọ́ jẹ́ èèyàn wọ́n ti tún jáde wọ́n tún jẹ bàbá àdínì ẹ̀já bẹ̀rù ọlọ́run òsè mọ́mi takọ̀ wá láà anaba muhammad sallallahu alayhi wa sallam ó ní payọ ọlọ́run dọwọ yín ẹbí ẹrú ọlọ́run wọ sàmúlẹyìn wọ tọọlá ó ní bákan náà ẹ mójútó mi máa gbọ́rọ̀ sálàṣẹ nílé mo fẹ́ sọ̀rọ̀ lórí bí dáadáa ọlọ́run bọjá yọ gbà mí mọ́ mùsùlùmí ẹ bá wọn ṣe protest revolutionary kìnìkan dúdú ẹ tọwọ́ ọjọba bá tì ọ ẹ̀gbọ́n tí yorùbá ti máa wí tipẹ́tipẹ́ wọ́n ní ìjọba amúnimóògùn ìjọba kìíní amúnimóògùn ọ̀rọ̀ kí mo lóògùn ibẹ̀ yẹn ràn mí nkankan ìbọn sákàbùlà ni onírọ̀ o ìbọn ìbọn sákàbùlà ni yìí o kìí sì ìbọn táwọn sáàsì o. gbogbo tí ọ̀bẹ sí ọlọ́wọ́ bá mú tá a sọ̀jẹ̀ sí àwọn obìnrin ó protest àwọn ọkùnrin ó protest àní gbà àyíndàjọba rú gbọ́rọ̀ sọ́dọ̀ lẹ́nu kó sinmi ẹ̀dọ̀ ọ jẹ yàláyàyà àwọn kẹlẹ́ ti mẹ́ gbàgbà láti lọ ọdún mẹ́ta wọ́n tún rí ìta tán wọ́n gun bàálù wọ́n tún ti padà yìí wọ́n tún ti bọ́ọ̀lù gbàgà padà bí wọn náà bá fẹ́ lọ gbàgà gbọ́rọ̀ sọ́dọ̀ lẹ́nu gbọ́rọ̀ sáwọn ẹlẹ́bi lẹ́nu gbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu dúró lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ ẹni tí bá ń bẹ láyé tó bá fírì ni wọ́n sọ wípé ìjọba ìlú tó kun lé ayé mi tí mo fẹ́ ṣe ebi torí pé òun bẹ níbi tó wù ọ́ yìí wàhálà tí yẹn bá ń bẹ ẹnu ilé rẹ̀ tí mo ga kò mọ tọ́lọ̀ sí fún ọ tọ́lọ̀ sí fún ọ tí bá orin ayé rẹ ọ̀tá ọlọ́run níjà yà tèmi àtúnyẹ ọlọ́run tó jẹ ọ̀tá pẹ̀lú hadith yẹn jọ mi ọlọ́run tó wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa ẹja ajọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ìkan nínú ìlànà ìsìlámù tí mùsùlùmí mójútó mùsùlùmí gbogbo ní ọmọ o ó sì mọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀tọ́ rẹ ti bá ń bẹ lọ́wọ́ ọlọ́run kò ṣe fún ọ o sì mọ dọ́rọ̀ sí ọlọ́run nígbà tí wọ́n bá ti sọ fún ọ pé ọlọ́pàá yẹn wá tí wọ́n láṣẹ ọlọ́run bá làwọn fẹ́ dí ọ̀tọ̀ làwọn fẹ́ dí ọ̀tà kù ìgbà tí wọ́n bá pààyàn láṣẹ láti ṣe ọlọ́run ìgbà yẹn ni ò sí títẹ̀lé fún wọn ọlọ́run wọn láti tó bẹ̀ yóò fi aṣọ kọ̀ǹgẹ́ dáadáa náà wọn alákùnrin ti jẹ́ ti akéwì sọ̀rọ̀. الله أكبر الله أكبر